mandana nafsa wípé ọlọ́pọlọ pípé òun náà ni ẹni tí ọmọ ìyẹra rẹ̀ wò lóòrèkóòrè wọ́n kàn tẹ́ jẹ́ wípé a ti kà á sẹ́yìn pé hadisi alkayisu yìí wọ́n wá hadisi da'if ṣùgbọ́n aláfàrúdíyà ti sihatihi yìí mọ́ta wá sọ yí pé ó sọ̀fẹ́ kí ni túmọ̀ rẹ̀ ọ̀nà ni pé alikayi dana bimana hasala akila zalla apá kan náà afá ní dana ni pé man nafsa ẹni tó yẹ pẹrẹ ẹ̀mí ara rẹ̀ kọ́lá abu obeid أبو عبيد رحمه الله قص بن السلام من ال... من أجلاء العلماء ومن علماء هلوة وندان نفسه أي أذلها واستعبدها ونتوى بي أنتر دان نفسه نكي أذلها ó ṣe ẹ̀mí rẹ̀ ní yẹpẹrẹ ọ̀sà àbádà ha ó sì jẹ́ kẹ́mi rẹ̀ ń bá ọlọ́ọ̀bá rẹ̀ lẹ́ni tí òun mọ̀ jọ́sìn fún. wọ́n ní yukọ́ọ̀lù nínú ìdílé abáwá àmọ́ sọ pé díntuhu àjìnùhù díntuhu àjìnùhù ayé ìdọ̀zàláìtọ̀ ìdọ̀zàláìtọ̀ a máa ń lo díntùhú àdínùhú tábàfẹ́ túmọ̀ pé èèyàn yẹpẹrẹ nǹkan ọ̀yùdílà nafsahu fi ibadati lahi subhanahu wa ta'ala tòmọ̀ndánà nafsahu lẹ́ni tó yẹpẹrẹ ní ẹ̀ ibi ìjọsìn fún Allah jalla subhanahu wa ta'ala amalan amalan nyeche ya udhuhu lima ba'da al-maut amalan ya udhuhu lima ba'da al-maut la wa she la ni tun kusirele tun bolan yeku wal qailahi ta'ala abi hubbi allah lalaki ya ba an wa kadhalika yuhasibu nafsahu ala ma farrata min ọmọrin yìí bẹ́ẹ̀ náà ni ó ń ara rẹ̀ wò lórí tó bọ́mọ lọ́wọ́ inú sẹ̀mí ayé ẹ̀ ti ta ìpele àkúrò àti amọ̀rin yìí yóò wá máa gbáradì fún àtúbọ̀tán àbí ìgbẹ̀yìn ayé òun ìsọ́lẹ̀hì àmàlẹ̀ yìí pẹ̀lú àwọn aṣọ orí orí ní التنصل من سالف زلله أتلني تي يوم أطفال عششيرة تدلو تم أتشي وذكر الله تعالى أتلني تم الله وطاعته في جميع أحواله أتلني تيوم لنتي تيوم تري الله نبو يكتب برارك àní fàhádà wà zádìlì yọmi màd sẹlẹ náà ni ìpèsè tí yẹn lè ṣe fún ọjọ́ kíni o fún ọjọ́ tí ó ń bọ̀ ọjọ́ tí olúwa ṣàdéhùn rẹ̀ fún wa náà ní ọjọ́ kìyàmà àní fàhádà wà zádìlì yọmi màd àní yọmi màd zádìlì yọmi màd ògbé sọgbẹ pé ibi ni alimami ibn Qayyim ti lórúkọ tíra wọn Zadul Ma'ad tó di ọlọwọlọ áàjì dídúlẹ kayis ìdàkejì ẹni tó jẹ kayis ẹni tó gbọ́ tó mọ tó ń ṣe tó ń ṣe tó yẹ kó ṣe lásìkò ìdàkejì rẹ̀ ọlọlọ áàjì Aisha ṣáwájú gbogbo àwọn obìnrin ìdàkejì rẹ̀ òun náà ni alhaji ẹ̀ńtàgàràdá tó yọ̀lẹ̀ níbi ẹ̀sìn. wọ́n ní wọ́n ní káyísù alhaji nígbà tí alkayisu jẹ́ ọlọ́pọlọ pípé ẹ̀dá alhajiz almukọ́sìrì fìlẹ̀ ọmọ tó ní kó wá jí àwọn tó sùn jí wọn ọ̀là ájì ájì ní tiẹ̀ onáàlẹ́ tí ó máa ń kó ní àwọn àlámọ̀rì kiri فهو مع تكسيره في طاعة ربه واتباع شهوات نفسه وتمني على الله أن يغفر له. Ti pé ó wáyọ̀ rẹ̀ níbi ìtẹ̀lọ́lọ́wọ́ igbe ti mú ayọ̀ lẹ́yìn bíi tẹ̀lé ọlọ́run tó sì jẹni tó ń tẹ̀lé tó ń tẹ̀lé yóòdògidì ẹ̀yìn ẹ̀. síbẹ̀ náà kánà mùtàmá níyà ní aláwọ̀lọ́ọ̀hì ayáwòsí ọlọ́hùn yóò tó máa tàmá pé ọlọ́run gbọ́dọ̀ forí jùn. wọ́n ní wàá hàzà wọ́n lè tìrọ̀. ìtẹ̀jẹ́ ńlá lélẹ́yìí. fa iná lọ́ha ta'ala amọ́rọ̀hu wọn náà hàbù olúwa ti kọ àwọn kankan fún ó sì ti pa á láṣẹ àwọn kankan kan ó di ọwọ́ rẹ̀ kó rí pé òun mú àwọn nǹkan tọ́lọ̀ ń pa á láṣẹ yẹn òun mú ṣẹ́ òun mú lò ó sì dọwọ́ rẹ̀ kó rí pé àwọn nǹkan tọ́lọ̀ ní kó mọ́ ṣe òun yàgò fún wọn. wọn kọ́ ọ́ al imam al al-Basri wọn ni inna qawman. ألهتهم الأماني حتى خرجوا من الدنيا وما لهم حسن الإمام الحسن البصري قيل اجدجوا يكا ألهتهم الأماني ìmọ̀ afárò nǹkan ro nǹkan pọ̀ ọlọ́run ọlọ́run ti báyìí fún wa ọlọ́run ló ti wá gbá ọlọ́run ọlọ́run fún wa ní kàwáì ọlọ́run fún wa ní kàwáì orí ìyẹn ni wọ́n wà hátà kọ́lọ́jú mina dúníyà tàbí kó láyé pàmòláhùn hasanatun kò wá sílẹ̀ lórí kankan wá ìtàṣe wàyàkúrò áhàdùn àríkanu wọn tí ó sọ yí pé inni ó sinú zọ́nà mi rọ́bì èrò mi dá nípa Allah òun láníyàn ló dá nípa ọlọ́run nù mí mọ́sálọ́run wà kádàbà irọ́ sì ló pa o irọ́ ló pa ah, irọ́ ló pa làwọn àṣàrà zọ́nà là àṣàrà là àmà torí gbígbà pé èròǹgbà rẹ̀ dá nípa Allah ni ẹ̀kún ṣiṣẹ́ dáadáa náà níwájú ọlọ́run tó sàkání ọlọ́run talakọ́lá hù sàárà wọn ni al-imam al-hasan al-basri rahimahullah àwọn káyà kùránì tó ní ọ̀dọ́lẹ́kùn gbọ́nukùn lẹ́bí gbọ́nàntún bí rọ́bì kún àrùdákùn فأصبحتم من الخاسرين أن وذلكم ظنكم الذي ظننتم بربكم سيدنا irute rúrúrúrúgbọ́ ọlọ́wọ́ bá yí nìyẹn pé àwọn ọmọ oríjì àrídáàkùn ìròyìn náà ló sọ ìdí tó sọ ìdí dé ẹ̀dà yìí fàṣúwà tún mẹ́rin sọ sẹ́yìn fúnlẹ̀ fi di kan náà àwọn kìíní o àwọn tó pòfò. àwọn ni wọ́n kọ́ ọ́ la Sa'id ibn Jubayr. Al-Imam Sa'id ibn Jubayr ní al-ghirratu billah. al-ghirratu billah al-ightirar billah. ìmọ̀ fọkànbalẹ̀ pé ọlọ́run lè fi ajẹ́ wá jàre gbogbo náà ló dá wa èyí lè fi ajẹ́ wá ẹ̀ tí wọ́n fẹ́ gbà mí ló fi ajẹ́ wá ẹ̀ òsì kankan jọ aláàánú lọ́lọ́ ana yẹtẹ máa dàrọ jùlọ bí ní máa fi à onígbàtà arákùnrin tá a bá dẹ́ṣẹ̀ lọ wọ́n yẹtẹ máa ń na alálọ́ọ̀hìn ní máa ń gbòfin rọ̀ aláhàkùn wọ́n tàmà lọ́dọ̀ ọlọ́gbé ọlọ́run foríjì ó sì mú sí lọ ọlọ́run foríjì ó sì zìnà lọ ọlọ́run foríjì ó jáde lọ ọlọ́run foríjì ó ṣẹbọ lọ. ìyẹn ni alògérọ́tú ìlà alògérọ́tú ọwọ́ bí máa ń náà lè fi ọlọ́run ìlà. kàn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ fọwọ́ gọrú wò ẹni tó tan rẹ̀ jẹ tan rẹ̀ jẹ ìwọ́sọ̀kò ń torí ara rẹ̀ jẹ ọ̀rọ̀ kan lábàkíyà tó bí ọmọ wàlẹ̀ anibàkíyà ọmọ wàlẹ̀ dì ní kátàbà àbọ̀ ọ̀bẹ́ asúrù ìlàbárí ìfọ́àlì wọ́n na àbọ̀ ọ̀bẹ́ asúrù ọkọ̀ lẹ́tà sí kan náà wọ́n yẹ inú lẹ́tà náà sọ pé amaba ẹgbọ́n o ẹgbọ́ o fa innaka qad asbahta tu'ammilu dunya bitul umri ìgbódàbẹ̀ ni pé o ti di èèyàn kan tó jẹ́ pé òun náà sàwọn oríṣiríṣi nǹkan nínú ayé yìí lórí pé tẹ́yìn rẹ̀ bá gùn pé ó ń fi ẹ̀mí gígùn rẹ̀ òfin tọrọ òfin sàmọ́ oríṣiríṣi nǹkan lọ́dọ̀ ọlọ́run fàtàtàmánà ara rọ ìlàmánì ìbísú ìfẹ́ níta ó ń tàbá oríṣiríṣi nǹkan lọ́dọ̀ ọlọ́ọ̀bá ìwọ̀sì lélẹ̀ yìí ló ń dẹ́ṣẹ̀ iwájú ọlọ́ọ̀bá yìí wà ìnáma tẹ́dùrẹ́bù hadidan baridan wà ìnáma tẹ́dùrẹ́bù hadidan baridan ètò ìṣẹ́yẹ full effort ni tẹ́bùrẹ́ bu hadida ń bá rìrà ìdí ẹ̀ máa lu irin tútù irin tútù wa fẹ́ ló ń lù tó bá fẹ́ jẹ́ kí irin tó ṣe kí ni o kó lẹ̀ ẹ kiri bọ̀ náà sóbi wọ́n ti wá ṣe kí tó wá ti gbóná dáadáa tó ti pẹ́ dẹ̀dẹ̀ ẹ wà máa lù ní irin yóò tó ṣe ni òní yóò tó ṣe é sún lọ síbi tá a bá fẹ́ pọ̀tẹ́ wá gbé ní tútù síwájú tó ń jẹ lórí tó ń gbì gbì ó hàn rẹ̀ ní ìmà àfijọ́ ẹni tí ó ń sọmọ́ orí tuntun ìdọ́lọ́dọ̀ ọlọ́run wá ní ẹ́ wàhùn wà á sin lọ́hù ṣùgbọ́n ti aláàyẹ oníwà sọ̀là ọ̀rọ̀ mi ti tọ́ ó dàbọ̀ afáàní yá ti ibi hádàlú مزيد بيان في باب ما جاء أن القبر أول منازل الآخرة إن شاء الله تعالى الإمام قرطبي رحمه الله ọlọ́rọ̀ tó ń bọ̀ àlàyé tó ń bọ̀ lórí àwọn tá a sọ yìí nípa tabadé báàbù pé sàárè ni ibùsọ̀ àkọ́kọ́ kìyàmà tabadé bí a ti sàlàyé sí inshallah babu ma yuhkaru al-maut wal akhiratu wa yubadu fi din fi dunya babu ma yuhkaru al-maut wal akhiratu أوكي باب ما يذكر الموت والآخرة نعم ويزهد في الدنيا باب تي أورا والتي كو أتى القيامة سيسجى كما ملاي بنتي مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال الإمام مسلم بارة أبو هريرة ونزار النبي صلى الله عليه وسلم قبر أمه فبكى wà á bò ká máa ń hawlẹ̀ wò anábì gbé sáré ìyá rẹ̀ wò àtànàbì débẹ̀ fàbàkà òkú sẹ́kún wà á bò ká máa ń hawlẹ̀ wò gbogbo tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ anábì fi án aṣáájú fìrọ́lá ọ̀làmù yóò zimbi ó mo bẹ olúwa mi bó ti jẹ́ kí n tọrọ àforíjì fúyà mi ọlọ́mìyá àgbàlè ṣùgbọ́n olúwa mi ò yọ̀ǹda fún mi wàsàzántù fi an àzúrọ̀ kọ́bùrọ̀ ha fa áàzìnà mi ṣùgbọ́n mo bẹ̀ wò bó ti jẹ́ kí n bẹ sáré rẹ̀ kí n bẹ̀ wò yọ̀ǹda fún mi alábẹ̀lẹ̀ fàzúrò kọ́bùrọ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ máa rántí ẹ máa bẹ sáré rẹ̀.

nínú ẹgbà wa abdullahi bin mas'ud nẹ́bí ọlọ́ọ̀tàlá àná ọ̀yá muhaza ajẹ́kọ̀ọ́ abdullahi abdullahi bin mas'ud ní anabi sallallahu alaihi wa sallam sọ ibi kuntu nahaytukum an ziyarati al-qubur fazuruha alẹ́sọ̀lọ́lọ́hù alayhi wa sallam ni wọ́n mọ́ ń kọ̀ fún tẹ́lẹ̀ kẹ mọ́ bẹ sáré wò kẹ mọ́ bẹ̀wò ní ìsìn wà iná ha zahid fi dúníà ìbẹ sáré wò yóò mọ ara yín létí alùkìyàmà àbí yóò mọ jẹ́ múlẹ̀ ayé bí ń ti mọ̀lẹ́yìn sáfáyé. وتذكر الآخرة يسمى رأيلك القيامة فصل أفعل زيارة القبور للرجال متفق عليه عند العلماء àáfà pálùkọ pé àwọn ọkùnrin àwọn lọ́lẹ̀mọ̀ bẹ sàárè wò kò sí àtọ̀ mọ̀tálà fún sí ìhìnlẹ̀ mr ṣùgbọ́n wọ́n ya pa ẹnu lórí pé sóbìrì náà lè bẹ sáré amma shawab faharamu alayhinal kurush ẹ̀rí àwọn obìnrin ọ̀dọ́ àwọn obìnrin ọ̀dọ́ ọ̀ obìnrin ọ̀dọ́ obìnrin ọ̀dọ́ tó gbí wọn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ́n mú kúrú tóbi ní haramu ní wọn gbọ́dọ̀ gbé sàárè wù wọ́n á máa lọ kọ́ wáì àwọn obìnrin láti dàgbà lọ́gbà rúgbó kùjọkùjọ ọ̀hún bá hó láhùn náà zàlẹ̀ àwọn lẹ́tọ̀ọ́ sí kábẹ̀ sàárè wù wọ́n lẹ́tọ̀ọ́ sí wàjáhìrò zàlìkà lìjẹ̀mì ìhìnnà ìjànfàrọ́dúnà nínú khuruj anil rijal ṣùgbọ́n àtòbìnrin ọ̀dọ́ àtòbìnrin ọ̀dọ́ àtòbìnrin tó ti darúgbó gbogbo wọn pátápátá ń ṣùgbọ́n àwọn obìnrin ọ̀dọ́ àtàwọn obìnrin tó ti darúgbó gbogbo wọn lọ́lẹ́tọ̀ọ́ kí wọ́n bẹ sáré wò ìdànfàrọ́ dùnàbílẹ̀ kúrú tẹ́pá náà dá lọ anirujú anirija wọ́n dá lọ wọ́n dá lọ sí ìtẹ́ láì ọkùnrin bẹ̀ gbẹ́kẹ́ bá ọkùnrin lọ kọjọ́ máa fara kúra wọn lọ yẹn ìyẹn lọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ìyẹn lọ̀rọ̀ gbà lórí pé káwọn ọmọge máa lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àgbàlagbà wọ́n lè bá wọn fún lọ ó sì sọ pé tán gbà lérò mẹ́rin ni pé kí wọ́n dàbí pé àwọn ọmọge táwọn bá wọn fún lọ kó wọ́n lọ jẹ́ sábàbí fìtínà fáwọn ọmọge yẹn. wọ́n ní wala yaktalifu fi hadha insha Allahu ta'ala èyí tá a sọ gbẹ̀yìn yẹn pé táwọn obìnrin bá dá lọ pé kò sí láìsí àwọn afọ́wò ya pẹ̀lú lórí yẹn inṣàlá mo wà lágbé tó hàn sáwọn wọn ni wàhálà ha dalí màánà lórí tàwáwì yakúnù kọlù aléhi sọ́látù wọ́sẹ̀lá ayẹ́gbé ọ̀rọ̀ tí arábì sọ sọ́lọ́lọ́hù aléhi wọ́sẹ̀lá zúúrù lùkùbù ẹ máa bẹ àmọ́ ọ̀rọ̀ yẹn ó jẹ́nẹ́rà báyẹn gbogbo mùsùlùmí ló ń bá wí wà á máa mọ́bì àwọ́pì yóò ṣàfihàn fìtìnà ṣùgbọ́n tá a wá débi pé ààyè àtàsìkò tó lè jẹ́ fìtìnà fáwọn tó bá bẹ sáré wò yẹn pèrèṣìmá èrèjà ni wà ní sáà ètò bí kọkùnrin àtúbọ̀rẹ́ máa fa ọrọ̀ wọn fàlàyà jùù. kò ní lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin ká máa fara ro àwọn ọkùnrin lọ sí ìtẹ́ báyẹn wàlàyé hill kò ní jẹ́ halali fún wa. bàbá yìí náà rọ́jò yakuruju liyatabira fayaqa basarahu ala imra'atin fayaftatinuha. ó ṣe o kúrò ká ó tẹ̀lé jàǹdà lọ sí ìtẹ́ lẹ́ni tó fẹ́ lọ sí ìlọ́n òun láǹfààní àti fi kẹ́kọ̀ọ́ lọ́mọdé tí ń lọ ló wá rọ́mọbìnrin kan ní iṣẹ́ tó rẹwà dáadáa kàkà tí ó fi mọ́ ronú pa àlùkìyàmọ̀ ní iṣẹ́ àwọn obìnrin lọ́mọ òun lọ́hùn wàbílá áksì ó sì lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà láàrin obìnrin sọ́kùnrin obìnrin kọ́gbọ̀dé iṣẹ́ kàkà tí ó sì ronú sí tó bá ọkùnrin ọlọ́kùnrin lọ́mọ ò ọ̀ní fàyàrí jí okú lùwá hìdí nínú ìyá ìlú ànìsá màzúrọ̀ ọ̀ngọ́ ìrọ̀wájò ìkan tó wà padà wálé lẹ́ni tó lẹ́sẹ̀ lọ́rùn láì nígbà láàdá wọn ni wàhálà dáwọ́ àbẹ̀ aláìsà ṣe ìgbónájú òtakù wọ́lọ́ ìwòsàn nìyẹn والله أعلم الله له لمج أنا قد رأى بعض أهل العلم أتبع قال الله نميما فأنا لعن النبي صلى الله عليه وسلم زوارات القبور كان قبل أن يرخص في زيارة القبور pípé fífẹ́bilé tálábí fẹ́bilé àwọn obìnrin tó ń bẹ sáré wò ìyẹn ṣáájú kí ìdẹ̀kùn tó wá lórí sáré wò ni. أنا فلما رخص دخل في رخصته رجال ونساء وطلب مني إما بيولي سوء وتقرأ يندا فقم ياتوب لباو قال وما ذكرناه لك أولا الصح كنت أذكر قصة ولو ولي ولو على قال روي عن علي بن أبي طالب وعورة علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه خرج إلى المقبرة mo lọ sí sáré mo lọ sí ìtẹ́ fàlámà aṣọ́rọ̀fà alẹ́ àgbà tó ń wo ìtẹ́ yẹn lọ́ọ̀kan kọ́ọ̀là wọ́n ń sọ̀rọ̀ pé yá ahlal kubur ẹ̀yin tẹ́ wa ní sáré akhbiruna ankum ẹ sọ fún wa kí lójú yín rí a ẹ sọ fún wa kí lójú yín rí a ó nukubirukum àbí káwa náà sọ fún yín dójú tàwa rẹ̀ rí. أما خبر من kíbarìrà ọ̀nà ẹ̀rí tẹ́yìn bá sọ̀rọ̀ torípé ilé sọ̀rọ̀ ẹ̀dí dòkú ẹ̀yẹ káwọn sọ fún yín èyí tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú yín a lè ní ẹ̀yìn òkú dẹ́wà ní sáárì fàdìmọ́ fàdìkù túsìmà gbogbo dúkìá tó fi ilẹ̀ sórí babaláwájá ilé rẹ̀ tó fi ilẹ̀ yẹn mọ́tò rẹ̀ tó fi ilẹ̀ yẹn fàdìkù túsìmà wọ́n ti pè é. tàníṣà àkọ́dé tazawájú àwọn ìyàwó yín ọ̀tún mi o alimọ́sítánì kọ́dé sàkánà kó mo bọ̀ yòókù. ilé yín jẹ́ sílẹ̀ àwọn èèyàn mi ló ń gbé ní ìsìn kódà pálọ̀ yín jẹ́ tó mọ́ra kankan kan yẹn àwọn ọmọdé ń sáré káàkiri mẹ́. ọkọ̀ ó wá ní làkọ́ọ̀lù tó wọ́n sọ káwọn òkú yẹn lágbára àti dáminú láti sọ̀rọ̀ ni tí wọ́n bá sọ ni pé làmúnárọ̀ záàdà nǹkan ìran iná takwa ibi táwa yóò ibi táwa wà ní tiwa yìí ààrí ìgbèsè kankan ààrí tì síwájú kankan tó dáa tó yege ní ìparí ọlọ́run onífàtàzáwádùú fa iná sọ́yẹ̀rọ̀ záàdì àtàkùn ọlọ́run ajẹ́ bá lọ hajj ẹ ṣùgbọ́n pèsè tó dájú ní gíní ìpayọ̀ ọlọ́ọ̀bà ṣùgbọ́n tó dájú báyìí pèsè fún sáré ọ̀ ó náà ní gíní o ó náà ní ìbẹ̀rù ọlọ́run. ọlọ́kọ̀dé asan abúlé ìta heya haiku yàkó ìdáhùn kó tóbi sọ pé a abú ìta heya olórin ọmọ gbọ́rọ̀ ìkalẹ̀ dáa láti ṣe wá fún wa. ọlọ́kọ̀dé ajabani náà lọ́wọ́ fàkítẹ́rù. wàhásábù àǹkúsàhún àbùsọ̀rù pé a èèmọ̀ fáwọn èèyàn mo sì èèmọ̀ fáwọn èèyàn lábọ́ fásitì lákàwọn èèyàn yẹn wọn ronú ni ọ̀sẹ̀ làkàyè wàhásábù àǹkúsàhún àbùsọ̀rù sábà yẹ ẹ̀mí ara wọn wò àbùsọ̀rù wọn bá mọ̀ ríran wà ábírú àdúnyà ìlànà ìrìhà wọn ò bá. wà á bàrò dúnìá ìlànà eré hà wọn ò bá ayé kọjá lọ síbi ibi tó dájúlé ayé lọ fa iná máa dúnìá lahum bá a bá rú rípélé ayé fún gbogbo wọn ibi tá ń gbà rí kọjá ni làfàkùrọ̀ làfàkùrọ̀ àlùtùkọ̀ kò sí ìyára kankan àfi ìyára àwọn ẹni ìpayọ̀ lọ́jà yẹn lọ́la kìyàmà ìdàdọ́mọ̀ homo ni mahsharu nígbà tí gbéǹde bá kó gbogbo àwọn èèyàn papọ̀ àwọn tí wọ́n ní àwọn tó máa ní ìyára tó máa ní inú dídì lọ́jọ́ náà àwọn ẹni ìpayà ni ọ̀nìlàyà alámúnà náà sùn anatukọ ọ̀rẹ́bìrọ̀ kánà kọ́ ìrọ̀mọ̀ yẹn ti dákàrọ̀ pé àwọn èèyàn ó tó bá yá pípípayọ ọlọ́ọ̀ba àti ṣe olóore méjèèjì ni tó fún ta mọ́ pèsè ilẹ̀ fi fakhrihi afáàní mo sì rà nípa arákùnrin kan láyé yìí tó rìn ní tákútákù wọ́n wá gọ́dà fi qabrihi yukubaru tó ṣe lọ́la àágbòbò sílẹ̀ ẹni tó rìn yẹnyẹnyẹ lẹ́yẹn tó bá dọ̀la inú kùtù ni ó ti bára rẹ̀ àní man awwaluhu nutfatu kí ló ń ṣe ẹni tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ látara àtọ̀ ni wàjífàtù àkírùhù yàfùjúrù wàjífàtù àkírùhù ẹni jẹ́ pé ìgbẹ̀yìn tiẹ̀ náà òkú lásánlàsán ni kí ló dé yàfùjúrù kí tó fi ń kọjá àlà kí tó fi ń dẹ́ṣẹ̀ asùbáhálà yàmúlẹ́kọ̀ọ́ tẹ̀kùdí mama yóò jìnà tí ó kàtẹ́ ní kápá kankan lórí ká ti sẹ́ olóore kankan síwájú yàrójú wàhálà tàkìrọ̀ máa yàrárù iṣẹ́ olóore tó yẹ pé ó lè fi rankan dáadáa wájú ọlọ́run ọba ó jí lẹ́ni tí ó wòye ní kápá lórí ẹ̀ wàhálà tàkìrọ̀ máa yàrárù tàbí kó jìnà sí tó jẹ́ pé ó mọ̀ pé kí ni yóò dá ó sọ́ra fún un ọ̀nà asùnmáhùn àmọ̀rò ìlànà èrè ṣùgbọ́n jí lẹ́gbẹ́ta àlámọ̀rí ẹ̀ kí n tó yàtọ̀ síse olóore kí n tó yàtọ̀ sí mọ̀ jìnnà fáìdá ọ̀nà tó jí sí èkó lè máa yákòbí wà máa yákòbérò yóò máa jí sí ẹni gbogbo tí olú ẹlẹ́rẹ̀ jẹ́ lọ sùhánà tó bá ń pè gbogbo rẹ̀ àti tó bá ń kádàrà rẹ̀ wọn ni kọ́lá ulama rahmatulahi aláwọn olùmọ́ pé laisa lil qulubi anfa'a li ziyaratil qubur kò sí kankan tó sàǹfààní fọ́kàn tí kò máa bẹ sàárè wò lọ àkọ́ sọ́tẹ́ẹ̀nì incarnate kan fi ẹ̀sà pàápàá jùlọ pẹpẹ ọkàn tó ti le pẹpẹ wá sí kò wọ́ mọ́ kí wọ́n bẹ sáré wò wọ́n ni fàálà sáábí ha ayò àlejò ha bí arúgbó àti òmùrù so àwọn tọkàn ọba ti wá le nǹkan mẹ́rin a fi lè wo ọkàn líle yẹn a lè wo sàn ahabuha ìkànnì ẹ̀ alìkọ́lá àmọ́ híyá aléhi bí orí orí majalis ilmi bilwadu tafkir ní kéèyàn jáwọ́ kó níbi ìwà burúkú tó yàn wù pẹ̀lú kéèyàn máa wá sí jókòó mà ìjókòó wáàsì ìjókòó rántí ọlọ́run kéèyàn máa wá sí tó ti ń dẹ́rù ìrú lẹ́bọ̀ wá wàtẹ̀rẹ̀bí lọ sí ń sojú wa ní kòkòrò sí àlìjẹ́nà wọ́n akọ̀wárí sọ lẹ́yìn ìjókòó tó fi ń sọ̀rọ̀ nípa àwọn ẹni rẹ̀ ní tó ti lọ nípa iná záàlì kàmí mà ìlà yìí nínú kùdùmà ọ̀yà ń ja òfin hà ní àwọn nǹkan tó lè jẹ́ kọ́kàn mọ́ ẹlẹ̀ nìyẹn ọ̀yà ń ja òfin hà tó lè sun oṣùn tó dáa jáde jáde aláfààní ìkẹlẹ́ kejì zikulu mọ́ọ̀tù tí a máa rántí ikú ọ̀yà fàyọ́pẹ̀rẹ̀mì yọ́pẹ̀rẹ̀ hádìní alazat tí a pọ̀ lẹ́tí ó máa rántí ntọ́mọ́wúlé ọlá tọ́mọ́wúlé àdù àwọn fárikiri jamaat ntọ́mọ́ yí àwọn èèyàn wà wà wàmúyẹ́tì ní bani ntọ́mọ́ sọmọ di ọmọ òrukàn wàlùbánà àtàwọn obìnrin kàmà takọ́dà sí bábìlì kọ́bù ẹ bá sì sọ síwájú ní bábù tó lọ. yúrò wa

obìnrin ṣe bẹ́ẹ̀ farakọkọlùwà ọkàn rẹ̀ sí ilẹ̀ wàjá tashkuru aisha tẹ́lọ́jọ́lọ́ tọ́lá aisha padà bá aisha ẹni tó ń dúpẹ́ fún ẹwà aisha kọ́lá ulama wọ́n láwọn onímọ̀ sọ yí pé sọ̀dákùrù mọ́ọ̀t yúrùdé alma áàpù ìmọ̀ràn tí a máa léèyàn sákùnrin ẹ̀ṣẹ̀ ọ̀yùláyìn kọ́lọ́bọ̀lọ́ a sì mọ ẹjẹ́ kọ́kàn tó ti le àwọn ẹjẹ́ kó lẹ̀ wàyó ló hebo ní fara mi dóníyà àwọn ẹjẹ́ kí ìdùnnú tó yẹ mọ́ ń dùn nípa ayé ayé àwọn ẹjẹ́ kó lọ wàyó ha win alimọ̀sọ́ yìí fi hà gbogbo àṣùbá gbogbo mùsíbà tó bá fi hàn ṣẹlẹ̀ síyàn ní ayé yìí tábà fi hàn ti kú àwọn mùsíbà yìí ní jẹ wá lójú. àtàlẹ̀ ìkànnì ẹ̀kẹta tó lè jẹ́ pápẹ́ èèyàn kó ṣe kí ni ó dáa ọ̀nà mushahadatu almuhtabirin ẹ máa wà ń bẹ̀ pátá yẹn bá fẹ́ kú ẹ jẹ́ kí ẹ mọ ẹ jẹ́ kí wọ́n sojú yín pátá yẹn bá fẹ́ kú ẹ rí báwọn yẹn ṣe máa ń kú tó bá rí bí yẹn ṣe kú ọgbọ́n mọ̀ pé à gbọ́dọ̀ tún sára ẹ ṣe ẹni fa iná fi náà lọ yẹn lọ́mọ yìí àmushahadatu tó tó bá ń wò báyìí tó ń wò sí pọ̀ kàkà kú wa nazaatihi àti bí ìnira ṣe ń bá òkú nígbà tó fẹ́ kú lọ́sàn ámàlì ṣe rán tàbí bá dàbà mọ́tì tó bá ń ronú sí àwòrán bókun ṣe ṣe lẹ́yìn ìwà tó kú tán ó ń bẹ níbẹ̀ mọ̀ ya kan tán o ànínú fún ṣe lanzatia owó tó máa ha kúrò tí ó gbé kúrò lọ́kàn ní tó máa ń jẹ́ nǹkan àgbàdo fọ́kàn tó gbé kúrò ń bẹ̀ sẹ́yìn kan bá kú ṣojú èèyàn in the next five days ara yóò wọ́n wá rí ìdí ọmọdé ẹni tó ń bọ̀ wà tó fẹ́ kú yóò mọ̀ sí kí ni yóò mọ̀ wárí nìyẹn ọ̀nà ìtọ́rídó anìkúló bí nasarọ́tìá gbogbo tó máa ń jẹ́ kọ́kà kí náà kọ́ máa dùn tó bá rántí bẹ́ẹ̀ nìyẹn ṣe ṣe gbàgbọ́ fẹ́ kú yóò lè dànù wàyà múnáwó ajífà mínà náà tó bá rántí bẹ́ẹ̀ nìkan ṣe kú lójú rẹ àti fẹ̀gbẹ́nilẹ̀ kó fẹ́ sùn gan ẹ̀rọ mọ̀ bọ́ wàlá abdáminà rọ́hà ẹgbẹ́ rẹ̀ wò ní wá gbẹjẹmú kẹkẹkẹ mọ́ wàyẹ́bọ̀ áfù alàlámà ó ní pé ìrẹsì jẹ́nìkan ti kú yẹn yóò mọ ta yóò mọ tí ọlọ́kan kan lọ síbi kó máa ṣe olóore wàyẹ̀dì ìdè fi ti ha ìdè wọ̀ta yóò sì mọ jẹ́ kó lékún níbi ìgbìyànjú lójú ọ̀nà ọlọ́ọ̀ba àti ta'aw. Alwa yi ruwa Alal Hassan ìgbà wọ́n wá gbé hasan basu dákọ̀lá alamari di yahudu ó wọlé tá láìsàn kan lẹ́ni tó lọ bẹ̀rù ọ̀wọ́ jẹ́dá kó fi sàkọ́rọ̀ tùmọ̀ ó bá bá lẹ́ni tí ń pọ̀ kàkà kú fanazara ilà kálíbìhì nígbà tí hasan basu lè wo wàhálà tó bá òkú yẹn ẹni tó fẹ́ kú yẹn wàṣí tata máa nọ́zara bìhì àti ìnira tó sọ̀kalẹ̀ sọ́dọ̀ fàrọ́jà ilà àlè hasan padà lọ́lé bìgọ́rì láwùn lẹ́dí sọ́rọ̀ yàgbé ìjìnlẹ̀ ní ìdíkẹ̀ kọ́lọ̀ tó gbé wọlé kọ́lọ́gbé jáde kọ́lọ̀ rẹ̀ ti change nígbà tó lọ tó lọ ìkẹ́ ya lọ káwọn yẹn ti mọ green látara pé ẹ̀rù tirẹ̀ sí bá yẹn pé ẹ́ bó ṣe mọ rí fàkọ́lá ya àhàlá oyè yìí yẹn ní ìyàrá ilé àlékún bíi tọ́ àmìkún ọ̀ṣọ́rọ́ ọ̀dìkún ọlọ́mọdé oúnjẹ yín wọ́n gbómi yín olùfọwọ́lọ́ọ̀yìn inú fi aláàbúra lakọ̀bẹ̀rẹ̀ àìtù masra'an láàzálù àmàlù láhù hàtà alqa gbogbo orí kankanka tó máa ń sọ ní mọ́lẹ̀ ah kí máa fi pàdé àbí tó máa fi pàdé sánmọ́lẹ̀ yẹn mi ò ní yẹ mi ò ní gbò lẹ́yìn tí ó mọ ṣiṣẹ́ lẹ́dẹ̀ àfáàní fahadé salasat umuri àwọn alámọ̀rí mẹ́ta ìyámbá gínímọ̀ kọ́sà tọ́lùmù ó dọ́ra àyànfẹ́ ni tí ọkàn rẹ̀ bá ti le kò mójútó wà láti mọ wùzàmùhù ó dọ́ra àyànfẹ́ ni tí ẹ̀sẹ̀ bá ti jókòó tì kò mójútó ayẹsà ìyínàbíhà lu àwọn kan yẹn láti fi kún ara lọ́wọ́ alàdàwà ìdà ìyí láti fi jẹ́ ìwòsàn fún àìsàn kàlílé yẹn wà yastafrihu biha alàfíta ní ṣètọ́n yóò máa jẹ́ tí ó máa jágbe mọ́ àwọn fìtínà tó máa látọ̀dọ̀ ṣètọ́n wà ìgbòwá ìyí àti ìsán nínú tó máa wá látọ̀dọ̀ rẹ̀ wọ́n ní fa ìlú táfà ha bí ha fọ́zálì téèyàn bá tọ́lọ̀ wá sí èèyàn kó ń gẹ tó lè sàfàrí pẹ̀lú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn àpọ̀kù oríire wá in azuma aléhe rọ́nà lè kọlùbù ṣùgbọ́n tí èmi kókó kan yẹn tó bá ti ga jù fún asakamat fi hidawa il azab táwọn nǹkan tó bá pè yẹn lọ sí ibi ẹsẹ̀ tó bá ti gàba lórí fàziyarọ̀ tó kúrú mọ́ta tùbálẹ̀ fi dáfẹ́ ìdáríkà mọ́lá ìgbàlógún àwà tó bá bẹ̀rẹ̀ sí ibẹ̀ sàárè wò ibẹ̀ sàárè wò yẹn ọmọ nífẹ̀ẹ́ tí ló yọ kan ẹ̀ ń táwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yẹn tó wò ló nífẹ̀ẹ́ tiẹ̀ àá sáání ọ̀sàlẹ̀ ìdáríkà kọ́lá aléyìí sọ́lá tó sọ́lá ìdí mi táwọn ibi sọ yìí pé zúrú ló kóbó rọ̀ ẹ máa ṣàbẹ̀wò sàárè fa iná tùzákìrì mọ́wútà wàlá àkírọ̀tà yóò máa rán ilé tí kú àtàlùkìyàmà ọ̀tún hate to dunia ó sì jẹ́ kí ẹ̀mú ní ayé ní bẹ́ńkì tó ó di mẹ́rin báyẹn. alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn máa wà níjókòó wáàsí ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn máa rántí ikú ẹlẹ́ẹ̀kẹta òní kéèyàn máa wà ń bẹ̀ nígbà tí èèyàn bá fẹ́ kú kí mẹ́tẹ̀ẹ̀ta yorùbá wá ṣiṣẹ́ kó tún ọ̀kẹ́ èèyàn ṣe kí ẹ̀ máa ṣe gíní o kí ló kù sí ẹlẹ́kẹrin tẹ́wà ẹmọ bẹ̀sàárẹ̀wò ẹmọ bẹ̀sàárẹ̀wò alákọ̀ọ́kọ́ ni kí ni kí wà níbi ìjókòó wáàsí ìjókòó mà ìjókòó ìrántí ọlọ́run sílẹ̀ lẹ́ẹ̀kejì kí ẹmọ rántí ikú sílẹ̀ lẹ́ẹ̀kẹta kí ẹmọ wà níbẹ̀ nígbà tó ń kú kú tí ودمنا إن شاء الله تعالى صلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين